di apa nama alam alina bisa berkena oida ia itu dia boy dia orang jadi cara ini kita dulu oh ya pasang dua orang lagi tàbí tàbí sọ nípa àwọn tó ń ṣe lára wọn. Wọ́n ti lókè lórí àwọn omi ẹ̀rọ ìgbòkègbè lọ́wọ́ àwọn omi ẹ̀gbọ́n mi. Ọ̀rọ̀ kápá la fani alámọ̀lẹ́ ní òsì lọ́wọ́ mi. Sọ́mọ̀ ìyẹn lọ́wọ́ mi sọ́mọ̀. táwọn ní ìgbọ́n tẹ̀sí ṣe ìgbà náà ní pé ilé ẹ̀rọ máa ti ní ìlú wa pẹ̀lú àwọn tó ní ìlú yẹn wọ́n yẹ kí gbadé kù lé. pàtó pẹ́ tí bàbá yìí ti sọ̀rọ̀ àfọwárí àfa mi náà jáde wọ́n ní ọ̀rọ̀ tí àfa mi sọ ìbá àpéjà wọn. Ilé àpéjà tó láti ní ọ̀sẹ̀ máa tako tawhid àti pé táwọn àdéhùn yọ ọ̀rọ̀ náà. wọ́n ní tó jẹ́ olóòwò ọ̀rọ̀ tó yẹ kí ìjọba kọ̀ fún wọn. àpàdé ìgbẹ́ wọn sọ wọ́n ti ní ẹjọ́ ọ̀rọ̀ mi. wọ́n tó dá sánmà nígbà tó di ẹ̀ tí wọ́n lọ bí àjọkàn bẹ́ẹ̀ fani nǹkan yìí èyí kí n láti da àjọkàn nípa nǹkan báyìí tí wọ́n lọ ní àjọkàn nípa nǹkan tí ẹgbẹ́ ní aláàbọ̀kàn lé lórí ó ń súnmọ́ sí ẹ̀mọ́ jẹ́ mùsùlùmí akàlẹ́ ojú mọ́sálà rẹ̀ pé òye tó bá òun náà ló sọ àdìmọ̀ ìsìn ní òun náà ló sọ àǹfààní kékeré káàkiri àpá tí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ wọn ò rí bẹ́ẹ̀ àdéhùn ìgbọ́n mọ́ wa ó ní àdéhùn àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ó ní ó ní ibi tí dá sánmà àti ilẹ̀ ṣàkóso bí ọdún ọdún yẹ ọdún yẹ fifty years nígbà tí fifty years wọ́n sama ìmẹ̀lẹ̀ kan tó máa dá àwọn kan ní ìyẹn ọlọ́pàá bá ti ta aláàbò láti ṣe òkè ọkọ̀ ẹni tí máa kọ ìdáàbò àwọn nǹkan tí wọ́n jẹ́ ìgbò gbogbo àwọn ẹ̀dá tí bá dá gbogbo àgbègbè àmà. Ìwà tó ṣe àkàtúntò náà bí o àkọ́kọ́ tí a bá ti ń gbọ́rọ̀ gbogbo ẹ̀ta máa ń gbọ́rọ̀ ẹ̀ láyé máa ṣe wáyé kí ká máa ní ìyọ̀rọ̀ rẹ̀ a máa gbogbo ẹ̀ta máa ń gbọ́rọ̀ àti rẹ̀ lọ ní ìsọ fún wọn. ẹ máa ń rò pé gbogbo ìgbà ní wọn bá ti sọ̀rọ̀ ẹ máa ń sáré lọ ọ̀rọ̀ lọ títí ẹ̀dá àwọn ẹ̀rọ owó kọ́mọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ pọ̀. ìgbà tí àpá yẹn ní ìsọ ètò ìpèsèlú bí wọn sọ̀rọ̀ fún yẹn jáde bí wọn sọ̀rọ̀ wọn sí ọ̀rẹ́ rárá. àkọ́kọ́ ọ̀rọ̀ sábà sọ ọ́ láyé àpá àtúndì sámà ọmọdé yẹn bí alámàlúwa òun lọ sí lálàáfíà ọ̀hún sórí mi sọ́mọ̀ yẹn ti ń yanjú ọ̀rọ̀ mi àbáà ń lo ní gbogbo ọ̀rọ̀ wọ́n fi pèsè mi ká wò sọ́mọ̀ yẹn ti ń gbélé yìí wọ́n ti yanjú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó lálàáfíà ti ń bá òun ló lálàáfíà nítorí olùlà ìyàwó ní ẹ̀hẹ́ wọ́n ti ṣàárẹ̀. abáwọn kìtàbà tó àlùmọ̀kọ́ dé wọ́n tọ́wọ́ kìtàbà kìtàbà tó mọ̀ ọ́ lórí kádàrà ọ̀rẹ́ bí mi gba kìtàbà rẹ̀ ẹ̀rí pé okùn sọ̀rọ̀ márùn-ún náà alákọ̀ọ́kọ́ èyí tápá rí báàsì wọ́n ti kọ́. ẹlẹ́ẹ̀kejì òun nígbà tí àwọn àtẹ́bàrà ti báyìí anábìwá ájà àlẹ́ ìjọba tó wà sọ́lá. Tọ́lọ́mọba gbogbo àwọn àwọn ẹ̀dá kan nínú àwọn màdàbí adámà tí wọ́n tẹ̀lé ara ìyẹ̀ wọ́n yẹn láti wọ́n rí wọ́n ní ààbò láti ìgbà láti láwùgbà rẹ̀. gbogbo àwọn ọmọ tó tẹ́lẹ̀ ọ̀pọ̀ yìí wọ́n máa dùn fún àwọn ọmọ wọn ìwọ́ rí ìwọ́ bá mi wọ́n lọ ìkẹ́ ẹ̀. wàá mú lánìí náà ó fáwọn afẹ́fẹ́ tó ń jù ó gbogbo àwọn eléyìí ọmọ náà ni wọ́n ní ọwọ́ yóò ẹlẹ́kejì lọ. alákọ̀ọ́kọ́ wọn sọ gbogbo ọmọ bàá tó bí alákọ̀ọ́kọ́ bí alákọ̀ọ́kọ́ bí wọn kọ́ ẹlẹ́kẹta wọn tó padà kọ́ mí. ẹ̀rì tó ìdúró kọ àtùwà láyé nígbà tó ní kọ̀ọ̀kan bá wa lọ́pẹ́ ní kọ̀ọ̀kan wa tá a wà ní inú ìyá wa tá a ti di ọmọ òṣèlú ọmọ òṣèlú ọlọ́run bá wá pamọ́ lákùnrin láti nínú ọ̀rọ̀ láyíká tó ti ẹ ó fi atẹ́gùn sí bá ti ẹ hàn kẹ́lẹ́ ìdílé rẹ̀. ó wá ní kí wọ́n kọ àwọn àlámọ̀rin yìí wọ́n kọ́ ẹ ti jẹ́ nípa ìdílé yìí wọ́n sì lè kọ́ lórí ṣé nígbà tó ń dé nígbà tó ń tẹ̀lé wa lọ́wọ́ kọ́ lórí nígbà tó ń tẹ̀lé wa lọ́wọ́ lórí wọ́n kọ́ lórí. ó dẹ̀ pé ẹnì wọ́n ti kóná kọjá. Àwọn ìta àwọn ìpè yìí bí ọ̀rọ̀ sí àká sọ pé sánmà náà ti yanjú ọ̀rọ̀ sì ni tó sọ pẹ̀lú mọ̀lọ́rì lọ́la àti àbẹ̀lẹ̀ àlàáfíà tó ń lọ púpọ̀ ọ̀rọ̀. Náà ẹlẹ́kẹ̀ẹ́ta àbí àbẹ̀lẹ̀ta ẹlẹ́kẹ̀ẹ́ta ìsábà láti sọ àti ìsọ̀rọ̀ sí à ìsábà ìgbẹ̀lá ń sọ ìsábà ìsọ̀rọ̀ sí ọ̀nà máa ń wọlé

agbẹ́nugbọ́ wà sí kágbélé yìí alọ́bẹ̀ káfí wà sí sáwọn èèyàn ẹ̀ka tó wọlé ní ibi tẹ́lẹ̀ ó bá bọ́ wà sí ọlọ́dún tẹ́lẹ̀ yìí olùsọ́dún ilé ní lájọ́ abẹ́. àtàwọn àti àká máa ń ṣe àbíkúrò kan àti àká ń ṣe. ìyọ̀nà ọba ìjọba yìí fún mi kò ní ìdíkà sọ̀rọ̀ mọ́ àmọ́ ọlọ́run ọba ó máa àdúrà òun náà ń la ìyọ̀nù wa alámọ̀lẹ́ ló ojú pọ̀ ẹ̀sìn wà lára bí ìrírí omi ọ̀rọ̀ ní sánmà lẹ́kú lẹ́kú ọ̀rọ̀ wa sálẹ̀ bá fi sórí mu ó yẹ gùn wọ́n ti yanjú ọ̀rọ̀ mi ìfọ́ inú ti kò dùn ó ti kò dùn wọ́n ti yanjú ọ̀rọ̀ mi ìfọ́ ẹ́ gbogbo lójú kọ́mọ̀tán ní ẹgbẹ́ alámọ̀lẹ́ wa gbogbo ojúmọ́ náà àwọn tí wọ́n kọ kalẹ̀ yìí tẹ́lẹ̀ gbogbo náà kọ́ ń jọ lọ́jọ́ àkọ́kọ́ ولك النبي هو النبي قل يا أزواجك ọdún mẹ́tọ̀ yìí méjèèjì àǹfààní ìdáhùn ìyàwó rẹ̀ àwọn obìnrin ló kàn. Bàbá náà bí o ti ti gba àwọn ọmọdé náà kò ká àwọn ọmọdé o. tí wọ́n ń bẹ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ lórí rẹ̀ àwọn obìnrin náà bẹ lábẹ́ wa náà nígbà lọ́wọ́ àìsàn. wọ́n ti wá láwọn ọ̀rẹ́ ìtura náà alámọ̀rẹ́ ti wọn lọ́sẹ̀ tó sọ́nà wa. fún àwọn ìyàwó rẹ̀ ilé àdámọ̀ rí àwọn ìyàwó àdámọ̀ ọ̀la wà wà àdámọ̀ rẹ̀. bàbá náà dé alámọ̀ rí àwọn ọmọ àdámọ̀ ọ̀la lọ́wọ́ wà àdámọ̀ sọ fún wọn. wọ́n wá lè sá èlò mọ́ àtàwọn obìnrin mọ̀mọ́ ní wọ́n bẹ lára àwọn obìnrin náà bẹ lára àwọn obìnrin Ọ ọmọ yẹn ó kàn náà ó kí ló kàn wọn. ní ìlú àlẹ́ ní yàrá wa ẹ̀yà láti rí dáhà kí ló dé tọ́nà ọba tó sọ kùránì kalẹ̀ léèrè ọlọ́nà méjì ojú ọ̀nà méjì ló gbà kalẹ̀ kí ló gbà. ó kọ́ sọ̀ kan gbogbo tí ń òfin ọlọ́run pátápátá ọlọ́run ó ti wà lójú kan gbogbo àyè wà lójú kan ọlọ́run á sọ kalẹ̀ bá nàbí fún àlejò Muhammad ọlọ́lá ọ̀sọ́lá ó ní ẹgbẹ́mà. ẹgbẹ́mà yìí ti ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun ló yẹ káwa tá a jẹ́ dùn á àwọn mú àtàkùn àwọn ẹ̀dọ́ ìsìlámù àtàkùn àwọn ẹ̀dọ́ ìsìlámù ọmọ ẹ̀ka lọ́wọ́. bẹ́ẹ̀ ni làwọn òbí nípa nípa ọ̀rọ̀ ìrìnlẹ̀ àbúrò ilẹ̀ táwọn. الدعوة بالتدريج الدعوة ẹni dáhùn àyè ẹ̀ ó lọ́wọ́ tó ti yìnbọn títẹ̀ ẹ̀yìn ọ̀dọ́dá títẹ̀ tẹ̀lé mi títẹ̀ tẹ̀lé mi. ọkùnrin tó lóyún àtúntò kan ó ní ìmọ̀lá tó mọ̀ sí wà sí yọ̀ ó wá ní náfíìlì mi ó takò mí gan nígbà hmm. wo ni sọ̀rọ̀ àti ìjọba tẹ̀lé ìyá àgbọ̀n ní abọ́ bá tẹ̀lé máa lo oògùn kékeré bẹ̀rẹ̀ láti jẹun bẹ̀rẹ̀ láti yà mí náà tọ́padà yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́padà mọ́ ọ la ẹnì kan ò ní ọmú ìyáàbò náà kọjú ló àti sọ́kẹ́ ẹnì kan kọ́kọ́ máa lò ó kọ́dà ó ti ká ní tẹ́gì tó ní ní kó ní mo là máa dà á borí tọ́padà yá díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí a bá gba mẹ́rin ó ní sọ́kùsọ̀ ní sọ́wọ́ nígbà tó wọn fẹ́ bá <laughs> oníkò sọ́fà àwọn oníyà ẹgbẹ́ ìnàbí ìhẹ́ oníyà àtúwájú bàbá nẹ́ẹ̀dì wà ní sáàyè ìdílé náà alẹ́ ìdílé ní ìjàmbá ìdí ní mà ẹ ẹ káwọn káwọn lọ́pàá náà ní ooru àti nìkan bùkún lẹ́ẹ̀kan náà nìkan gbé ní gbọ́dọ̀ náà wọn làwọn ènìyàn jẹ táwọn òbí jẹ mùsùlùmí abájá ká fojú bó ti wù ní ká fojú ẹ̀wù àbẹ́yẹ làwọn bí o ọdún kèèló tọ́mọ ọ̀rọ̀ àmẹ́bí ìjẹ́díjẹ́ tó fi gbé ìjẹ́ ọdún kèèló ló tó sọ̀rọ̀ ajẹ́tọ́bá náà mẹ́sọ̀ ọ̀dá wa ti kò jẹ́ sí kàtí nìyí táwọn òbí ọmọ ẹ̀kọ́ pátá wá àbí ìjọ tọ́lọ̀ ń sọ fúlàmù kalẹ̀ ó sì sọ òfin kalẹ̀ sí fẹ́ràn ẹ̀rọ alákọ̀ọ́kọ́ àmọ́ bá yẹ kí fẹ́ràn fífi ilé ẹ̀jọ́ rẹ̀ dìímù àfẹ́ bá wọlé ti dìímù yóò ti òtí bá wọn sọ ẹgbẹ́ orí òtí bá wọn ẹgbẹ́ ọgbọ́n orí kọ́dà kò bá wọn sọ máa fẹ́ràn. after thirteen years after ten years ló tó tàn án ẹni ẹwọ tó bá tẹ́lẹ̀ náà fi hàn án ààbò jẹ. ó wọ́n pàdé àwọn amẹ́rẹ́kì náà àbùkù àti mẹ́rin ẹ̀dẹ̀ òun náà ilé àkọ́kọ́ tó sàlẹ̀ wọn kò lọ sàwọn ìlú. àti kẹ́sì àyẹ̀ṣẹ́ àlùkò àlùkò àyẹ̀ṣẹ́ àlùkò àyẹ̀ṣẹ́ àlùkò àyẹ̀ṣẹ́ àlùkò àyẹ̀ṣẹ́ kọ́dà ànábì òkú ní sàbí ànábì ní níjọ́ tó bá gbọ́ iye fún ọtí ọ̀rọ̀ sáàbì yẹ bí wọ́n kọ́ ìjà ẹgbẹ́ tó wá lé fún ojú ti ẹ̀rọ fún wọn. ọkọ̀ fún ọmọ tó wà àti fún wọn ọlọ́run ti fi sọ̀rọ̀ kalẹ̀ má nàbí wọ́n ti fi ọmọ ẹ̀sìn náà àwọn tó wọ́n ti sọ wá àti mọ́ba wọn gbọ́ níbi mọ́ba wọn sọ̀rọ̀ owó wọ́n máa ń gbọ́ nípa òun ìgbé lọ́tọ́ bá wọn sọ̀rọ̀ bọ́lá wọn ti sọ kalẹ̀ fún àtàbí náà wọ́n bá gbọ́ òun náà lé tó ń sọ́kọ̀ dáadáa ní èsì pàrọ̀ fún òun ní ìbàrọ̀ tó bá ẹ́ àríyá òun bí òun bá ti yí wọn dáadáa ẹ̀mí wọn rọ̀ wọ́n lé wa. nígbà ń bá òun náà ní òun rọ̀ àti wọ́n ní òun lówó ètò ní Wọ́n ti wá ìwọ́n ìjọ́ ọ̀dọ́ Ẹni tó rẹ̀ lọ́wọ́ rẹ̀ yá. Ẹ̀rọ ìwọ́n ìjọ́ ọ̀dọ́ fún ọ̀rọ̀ ìjọba pàdé ní ìbòjú lọ ní ìbòjú lọ ní ìbòjú ọ̀fẹ́ lára àwọn ẹni tó kọ́ pàdé láyé pé ní ti ọ̀nà ìdí ọ ẹni ńlá kò ti lọ dáadáa ó lówó dáadáa ó sì kàwé gan. kọ́dà ó káyà rẹ̀ ńlá ó fún láti di wàrà tó wáyé lọ wà ní kó fẹ́ ní wọ́n lè fẹ́ ní. àti ó tọ́jú àwọn ọmọ rẹ̀ wọ́n rẹ̀ ní tọ́jú àwọn ọmọ rẹ̀ olùgbà àwọn ọmọ rẹ̀ tọ́jú tọ́jú wọn ó lọ́wọ́n lè fẹ́ wọ́n ní ẹ̀kọ́ láàárọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ láàárọ̀ ẹ̀kọ́ tó kú lọ́sàn-án gàrí lálẹ́ ló sọ wọn láti gbogbo dànù ẹbí káwọn ọmọ ní ọjọ́ sì ní ìyá ọdún lò wọn mọ náà jáde yẹn dáadáa kọ́mọ mọ̀ sí ìdíkọ́ tàbí máa fi ìyá àbùbú àwa náà kọ́mọ fi lè fi ìyá àbùbú wa sọ́kè wọ́n sábà fi náà ìyá àbùbú àwọn ẹjẹ kò sí àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa bínú rẹ bínú rẹ èyí ẹ̀sìn wa ẹ̀sìn ọmọ ní ẹjẹ kò ní wọn sára pé ìjà kò rí àbúkọ ní wọn dáadáa kò sí wàhálà kan lè kó ní oníṣiṣẹ oníṣi tóbi táwọn ìjọ lọ oníṣi ara ara àwọn ọmọ ìjọ ẹgbẹ́ ti tẹ́lẹ̀ láyé lórí ara ni wọn táwọn ẹgbẹ́ sọ pé kíkìní ìlójú kíkìní ìlójú ọkọ fi àjẹrà rẹ àbùsàtọ rẹ yé mi bí kò yé mi o àìsè ẹ̀sìn ẹ̀sìn ṣe nígbà bá fẹ́ máa fi tẹ̀sìn nígbà bá náà ó bọ̀ dúró lọ́kàn wa dáadáa ká ó lọ wá àdúgbò tó yìí jọ náà mo wá àlà lọ sí àmì àná ọba arábìnrin kan ní o oníṣàkí yìí ẹ̀ tó ti lò nìkan bọ̀ kò mọ tí mo nìkan bọ̀ ní láì ó ní òní ìmọ̀ tí ìwọ ìwọ fún rẹ̀ ó sì wá sí social media live and direct ó sì fi nìkan bùrọ̀ ní tó ń lọ lọ ó ní òní ìmọ̀ tí ìwọ. kẹrin àwọn ẹlòmíín wà èyí wọn kọ́ bí àyìnlá lẹ́nu wàhálà tí ẹ̀ ń sá fún nìkan kó má ṣẹlẹ̀.

ẹni wà lórí ẹ̀hẹ́n àárín ètò ìsúná. Àwọn ọmọ wa ẹbí kẹ́sì wọn dáadáa o. Àwọn ìyàwó wa ẹbí kẹ́sì wọn dáadáa o. Ìyàlọ́ àtọ́jú ìgbìmọ̀ wa. Àkíní ní tó bá ti gbọ́ yín ti gbọ́ yín lẹ́nu ọmọ sàáyé ti gbọ́ yín ọ̀gbọ́ ọlẹ́sọ yẹ. nígbà tó lọ́kọ̀ bá bá lọ àwọn sàáyé ti bá àwọn obìnrin ti bá ọmọ rìpọ́ọ̀bù ti ẹ̀bù ẹ̀bù ẹ̀bù ra yín. ẹni tí ti di ẹ̀rọ ìgbésẹ̀ ó ti gbé lọ́sẹ̀ tó lù. ẹ mo wọ ọdún bẹ́ẹ̀ mo fọwọ́ tẹ́lẹ̀ o. ibùdó tó ti tó ti jí wọn dáadáa táwọn bá ti dá òye àwọn tẹ́sán òye àtẹ́bá wo ti dá mi gà náà bí àwọn ọmọ wa yìí wà láyé wọn kọjá lórí ìgbà wọn lára wọn lára wọn wa lára wọn àyè náà èyí ti jẹ́ ìrìn ara wọn tí wọ́n bá ní bí ayé ti lè ráyè kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n yà wọ́n wá yàrá ẹgbẹ́ ìdíbò àti ìgbẹ́kọ̀ tó àtọkùnrin ní àtọkùnrin ni wọ́n lọ́dún ṣe lọ́ba ẹ̀sìn ní àmọ́ àwọn ọ̀rọ̀ tọ́kàn dandan ẹ̀sìn ló lọ́wọ́ ẹni òpẹ́ adáàrùn fún oṣù tí ìgbọ́dọ̀ ló ní ìlú ọkọ̀ láyà títí ìgbà tó kàn lórí wọ́n lè gbé ní ilé jẹ́.

ntọ́lọ̀ ntọ́lọ̀ ọkọ̀ lọ́dọ̀ láíláí ẹni kò yẹ wọn débẹ̀ tó bá yẹ wọn débẹ̀ wà láì kò sí ntọ́lọ̀ sáwọn ọmọdé ti dákulẹ̀. ẹ àwọn mi ti ń bẹ ìjọba wọn ti ń lọ márùn ìgbà yàrá ó gbé jábìlì lọ́wọ́ ilẹ̀ ìyá wọn ti dèjì rẹ̀ èyí táwọn ti ìtawárẹ̀ bí wọ́n ti dé